من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله وصلى الله وسلم على رسول الله نبينا محمد وعلى آله وصحبه وسلم أعوذ بالله من الشيطان الرجيم وما تنزلت به الشياطين وما ينبغي لهم وما يستطيعون إنهم عن السمع لمعزولون فلا تدع مع الله إلها آخر فتكون من المعذبين وأنذر عشيرتك الأقربين واخفض جناحك لمن اتبعك من المؤمنين فإن عصوت فقل إني بريء مما تعملون وتوكل على العزيز الرحيم الذي يراك حين تقوم وتقلبك في الساجدين إنه هو السميع العليم هل أنبئكم على من تنزل الشياطين تنزل على كل أفاك أثيم يلقون السمع وأكثرهم كاذبون والشعراء يتبعهم الغاوون ألم تر أنهم في كل واد يهيمون وأنهم يقولون ما لا يفعلون إلا الذين آمنوا وعملوا الصالحات وذكروا الله كثيرا وانتصروا من بعد ما ظلموا وسيعلم الذين ظلموا أي منقلب ينقلبون هذا الله tọrọ lékún ìpí àti ìgbẹ̀ fún ọlẹ́bọ̀ Muhammad sallallahu ta'ala alayhi wa sallam ọlọ́ni wa ma tanazzalat bihi ash-shayatin inú àwọn allegation tí àwọn kèfèrí tí wọ́n fi tì sí ẹnẹ́gbọ́ Muhammad sallallahu alayhi wa nípa tíra ọlọ́m al ìtí ọlọ́wọ́n bá ẹlẹ́kẹ́ ọlá fi ránṣẹ́ sí ọ̀nà wípé wọ́n ní gbàgbọ́ gẹ́gẹ́ bí àṣà ti ń bẹ láwùjọ wọn tẹ́lẹ̀tẹ́lẹ̀ pé tó bá ti rẹ́ nìkan tí ó bá ti mọ̀rọ̀ sọ dáadáa wọ́n máa sábà wí eléyìí fáwọn akọrin wọn ò ní gbàgbọ́ pé yẹn lè mú orin kọ àfi jẹ́ páwọn àkàn ń gbé wá fún un èèyàn nílé láàkàtúntò báyìí kí wọ́n lè kó ọ̀rọ̀ ọjọ́ kó wá dùn gbọ́ báyìí ó súnmọ́ páwọn kan ni wọ́n máa ń gbé wá nígbàtí anágbà Muhammad sallallahu alayhi wa sallam tó wá dáwùjọ tó gbé kùránì bí sáwùjọ àwọn lárúbáwá tí apá kan wọn nírú ìgbàgbọ́ ìtẹ́lẹ̀tẹ́lẹ̀ anna ash-sha'ira yaqul mulham wa muha ilayhi ibi yẹn bá ti jẹ́ akọrí tó sì mú yín kọ dáadáa ó gbọ́dọ̀ jẹ́ káwọn kan ní ń gbé wá fún wá fi kùránì ọ̀rọ̀ ọlọ́wọ́n bá ọlá tí ó yín kí anábọ̀ Muhammad sallallahu alayhi wa sallam kó mọ wá fi jíṣẹ́ fún wọn wọ́n fi wé orin àwọn kan lódò wípé tó súnmọ́ jù ní wípé kìí sọ̀rọ̀ rẹ̀ pé àwọn kan ní ń gbé wá fún àwọn onáwà fi tì sí pé wọ́n máa ń gbé wá mánàgbà Muhammad sallallahu alaihi wasallam wọ́n láwọn àlìjẹ̀nà ní máa ń gbé wá báwọn náà sí máa ń mà pé lónìí gbà mí tẹ́lẹ̀ mi bá ti ń sọ̀sọ̀ kú sọ àbó ó ní máa mí tó ní jù gbà mí àwọn ilé nǹkan o ó ní jíníọ̀sì تنزيل رب العالمين نزل به الروح الأمين على قلبك لتكون من المنذرين بلسان عربي مبين ọlọ́run ló fi kòránì ń sí ọ̀rọ̀ ọlọ́run tó ní kí jíbẹ̀ gídù gbé wá fún Muhammad láti lè wá pè wọ́n nẹ́rọ pé ń tẹ́ sí pé anábìtẹ́ ní àwọn èṣù àwọn àlìjẹ̀nú ní máa ń gbé kùránì wá fà nábì ọlọ́ni ẹ parọ́ ọmọ àtẹlẹsẹ láti lè ṣọ́ ya pín kìí sàrìjẹ̀nú kankan ló gbé kùránì kalẹ̀ màláìkà ló gbé wá àrìjẹ̀nú kọ́ ni ma wá ń bà nábì ọmọ akẹ́nìkan máa ń bà nábì kìí nìsín ọtún wá àṣùn lórí supasita ti ń bẹ láwùjọ tẹ́lẹ̀tẹ́lẹ̀ pé n tó súnmọ́ kíkẹ́ tí ma wá ń bà nábì nǹkan bí ṣàfihàn ń gbà míì wọn a máa pè wọ́n ní ọmọ ń lò wọ́n fàdìjànà ní pàtàkì jùlọ ẹ máa ń jáwọn ẹni búnú wa bó ti jẹ́ pé nípìnlẹ̀ náà inú ìran àrìjànà náà ni èṣù wa ẹnìkan nu wa ni mọ́ lọ́pọ̀lọpọ̀ wọn a máa rí sí àwọn àrìjànà àwọn ẹni búnú wa pẹ̀lú kíni aṣàyàfihàn tí àwọn náà bá rí ṣù wọ́n bá kẹ́gbẹ́ kulluhum mub'aduna ar-rahmatillah ẹ̀rin tọ́lọ́wọ́ bá lẹ́kẹ́ ọlá lẹ́gìnà kó nù kí ọlọ́ والشيطان إنما سمي شيطانا لأنه أبعد عن رحمة الله wọ́n pè èsù wọ́n sọ à ń pè èsù dáàmà sí èsù ń jẹ́ ìdìlú ìsù gẹ́gẹ́ wọn wọ́n ń pè èléṣù nítorí pé ọlọ́run bá lè jìnà pé ìwọ́n ti kó nú ìtẹ́ mi wọ́n ilẹ̀ fásitì mòhó wàhálà mòhó ìbìlì òní ìbìrì ṣùgbọ́n gbogbo ẹni tọ́lọ́run bá ti lé jìnà kó nínú kẹ́ wọn a máa fẹ́ gẹ́rẹ́ níṣẹ́ ìtọ́ pẹ̀lú àwọn àlìjànú bútá máa ń fi tọ́lọ́run àbúrò káwọn tọ́lọ́run àbúrò ní ká ṣe yìí àwọn náà ọlọ́run ti lé wọn kó nú ìkẹ́ látara ìṣekúṣe tí wọ́n ń ṣe àwọn sọ wọ́n di ẹ̀ṣọ̀yà pínú àwọn ẹni ọlọ́run ọba ẹ̀lẹ́kẹ́ ọlálé kó ní kó nínú kẹ́ kò túnmọ̀ kébí àwa ní ọmọ ìṣúná ìṣúná náà mọ́mí iṣẹ́ ìbìlíṣì tó ìbìlíṣì ló kọ́ tẹ̀ lọ́tọ̀ kọ́ínìsìn fàṣọ́jọ́dún ilá kíní tó ilá ṣetán alá ìbìlíṣì ilá ìbìlíṣì ó kọ́ ẹlọ́n fipé mẹ́wọ̀n mọ̀mí haìtù pé ìròyìn tí in tó ṣeun tó bí sí lára oníkíní aṣèǹtọ́n ẹni ọlọ́run bá lé jìnà kó nù kẹ́ sọ́wọ́n bèbèrè mákàtà wá lọ́n àlẹ́jì pé kò wá ní o àwọn àlìjànú bú ní máa wá ń sọ̀ fún Muhammad ọlọ́run ẹ parọ́ níbi yìí wọn wọ́n máa tẹ̀ náà zẹ́lẹ̀ ti lè ní sọ́yà fíìmù kìí sàwọn èṣù ló sọ kò wá nìkalẹ̀ èṣù báwo wọ́n máa yẹ mọ̀ rí ilẹ̀ hàn kò tọ́ wọn ò lè ṣe wọn àfa tí wọ́n máa yẹ ilẹ̀ hàn sẹ́yìn méjì kí wọ́n máa yẹ ilẹ̀ hàn ẹ̀yìn láyé ṣẹ́fì ọ̀hún pé wọn ò lè ṣe wọn láwọn ti ẹ̀fẹ́ sọ wá nìkalẹ̀ gan kìí ṣe ń fẹ́ abẹ́lẹ̀ ìtàfi wọn ní èṣù àwọn ọmọ èṣù ní bàbá sọ̀kalẹ̀ ọmọ ayé ń bà bí ìlàyé ohun tí ẹ̀ níbẹ̀ ṣe é lóhun kò tọ́ fún wọn káṣe ẹ̀dá kan ò lè sọ kùránì kalẹ̀ ọ̀rọ̀ ọlọ́run ní kùránì ọmọ ayé ń bà bí ìlàhún kò tọ́ fáwọn èṣù lọ́wọ́ wa fi ọ̀rọ̀ rẹ̀ wọ́n àwọn òjíṣẹ́ ọlọ́run tọ́lọ́ mọ́rán sáwọn òjíṣẹ́ rẹ̀ rọ̀ṣọ́rò mọ́lákì ni òjíṣẹ́ ọlọ́run màláíkà ní ọ̀lọ́ jíṣẹ́ fún ọ̀rọ̀ sólù rẹ̀ ń sí ọlọ́run bó ṣe wá títọ̀ pé kánẹ́ẹ̀lì téèyàn bá fẹ́ líǹkì mi ọlọ́run bó fàjọ́nà síbẹ̀ nínú ọ̀rọ̀ sólù rẹ̀ ń sí ìlà ọ̀rọ̀ sólù ìmọ́lẹ́kí ọ̀mínà ìmọ́lẹ́kí ìlà ọ̀rọ̀ sólù tí ń gẹ́tẹ́ màláíkà ó gba mẹ́sẹ̀jì ọ̀dọ̀ tí ó wà jẹ́ pé ó mẹ́nu channel of communication ọmọ ènìyàn sí ọlọ tọ̀mọ́ yẹn bà bí ìlàhùn ìran àdìjẹ náà lè ṣerú sẹ́wọ̀n ìran àdìjẹ náà tó kó ṣerú sẹ́wọ̀n kò tiẹ̀ tọ́ kí ìran àdìjẹ náà ṣerú sẹ́wọ̀n wàlẹ́ wà má yẹ sọ tí òun wọn ò tiẹ̀ lè àwọn àlìjànú jẹ́ káwọn ní ó jẹ́ sọ́ọ̀sì mẹ́sẹ́jì tánàbà Muhammad sọ̀lọ́ ọ̀sọ́tá ní jíṣẹ́ fún wọn pọ̀lọ́ tí ò ní jẹ́ kó jẹ́ káwọn àlìjànú ní ó lè ṣe ni pé innahum àní lẹ́mà àzúlùún tẹ́lẹ̀tẹ́lẹ̀ sájà wọ́n lọ́n bá fẹ́ wá rán màláíkà wá sáyé àwọn ẹ̀jẹ̀ náà máa ń rí díẹ̀ díẹ̀ jíbọ́ inú tọ́lọ̀ ń fẹ́ káwọn màláíkà wá di kírì fáwọn ti mi lórí ayé wọ́n lọ́n fẹ́ di sáàdì nípa ẹ̀dá kanú ẹ̀dá rẹ̀ ọlọ́run sì di sáàdì wọ́n rán màláíkà pé wọ́n lọ ṣiṣẹ́ lọ di sáàdì nípa ẹ̀dá rẹ̀ tí nǹkan bá ṣẹlẹ̀ sí báyìí nígbà tí ọlọ́run bá ń rán màláíkà yìí àwọn àjẹnú tẹ́lẹ̀ tẹ́lẹ̀ wọn a máa sábà lọ tẹ́tí sókè sámà díẹ̀ nínú mẹ́sẹ̀jì ọlọ́run gẹ́gẹ́ bó ṣe wù ọlọ́run tọ́lọ̀ ń gbèrò kó rí bẹ́ẹ̀ díẹ̀ nínú mẹ́sẹ̀jì ọlọ́run máa ń ta sí wọn létí wọn wá gbé díẹ̀ wọn wá gbé wá sórílẹ̀ ayé àwọn náà wá ní kọ́sọ́mà kọ́sọ́mà àwọn lórílẹ̀ ayé làwọn òṣèwòṣẹ́ àwọn òràwòràwọ̀ ìyá òtún ẹbí sìn gbàna lọ gbogbo nǹkan máa fi ń wo ń gbà náà lọ nìkan ló ń mọ ọ̀la ẹnìkan tó ó mọ aláǹfààní àti ṣe rọ́ṣùdù lùkọ́ yìí pé n tí ó ṣẹlẹ̀ fẹ́nìkan lọ́la àwọn lè sọ àwọn táwọn àìjẹ̀nu mọ̀ bá ti sẹ́nu díẹ̀ táwọn àìjẹ̀nu bá ti wá gbọ́ nínú ntọ́lọ́wọ́n bá wí fún àmàlẹ́kà lókè táàmàlẹ́kà náà ń pàṣẹ láàrin ara wọn díẹ̀ wọn máa ń ta sí etí àwọn àìjẹ̀nu wọ́n wá lọ fi díẹ̀ ohun tí òdodo wà ń bẹ̀ atákan òdodo ní òbẹ̀ ń bẹ̀ wọ́n wá lọ fi díẹ̀ fáwọn kẹ́ni fáwọn alkohol àwọn olùfisẹ́ afẹ́wọ̀lá afẹ́wọ̀túnlá tí wọ́n fi ń ṣiṣẹ́ àwọn wà fi púpọ̀ tí ń jẹ́rọ wà fi ni wọ́n wà fi ṣiṣẹ́ ìgbélé ń ṣẹlẹ̀ ṣáájú kí anábà Muhammad sallallahu alaihi wa sallam ó tó dé nínú àpọ́nlé tó lọ sí fún anábà Muhammad tí fálẹ̀ mú anábà Muhammad onígbọ́lọ́wọ́ bá àlékè ọ láti pàṣẹ pé láti àsìkò yìí lọ lẹ́yìn màláka bá alìjẹ̀nù kẹ̀kẹ́ tí wọ́n ń tẹ́tí wá jí ọ̀rọ̀ gbọ́ ní òkè sámà ẹ̀lẹ́ lóko wa nakunna naqudu minha maqa'ida lis-sama àwọn àlìjẹ̀nù ti ẹ̀fẹ́ níra wọn jíṣẹ́ wọ́n jẹ́wọ́ ìṣáájú kí òjíṣẹ́ yìí tó wáyé naqudu minha ẹ̀ naqudu minas-sama àwọn máa ń lọ jòkó sáré ìkálọ̀ fún wọn lágbára yẹn wọ́n lè láǹfààní àti lọ tẹ́tí gbọ́ àwọn tọ́lọ̀ ń fẹ́ tọ́lọ̀ ń gbèrò kétì wọ́n lè gbọ́ láti lè wá fi fún àwọn tí ń bẹ lórí rẹ̀ àwọn náà wá ń sọ pé wà máa ń yẹkùn ọmọ ìsẹ́mi ìlànà nígbà ló ń fẹ́ máa lọ jọ́rọ̀ gbọ́ nísìn yẹ́gẹ̀dẹ̀ làhù ṣèhà bàrọ̀ ọ́sọ́dá àwọn gẹ́gẹ́ wọ́n tọ́ wọ́n ti pé ọlọ́run gan ní ń fẹnu àwọn àlìjànú jẹ́ pé àwọn tó lọ́nú àwọn òkú ni wọ́n lẹ̀ òkú ẹ̀jẹ̀ náà àwọn òkè sọ́mà òkú òkè ó ní wọ́n fi lé wọn padà wá sí orí so nígbà tí ànábì ti wá dé àwọn àlìjànú ò tiẹ̀ láǹfààní àti lè máa lọ jí nǹkan gbọ́mọ́ táwa níbi àwọn ganá wa lọ sọ́wọ́n lọ gbé kùránì wa ọlọ́run fi ń sọ fún wa nù áyà yìí pé inú tí àwọn àlìjẹ̀nú òfin ìlànfààní àti lè ní access sí ọ̀rọ̀ ọlọ́run tọ́lọ́run fẹ́ kó dé ọ̀dọ̀ ọmọ ènìyàn ò ní pé innahum àní sámì lẹ́mà àzùlùún wọ́n ti bẹ́ǹsì wọn ìmọ̀ lọ rí nǹkan gbọ́ lókè sámà kò sáyè fún ọmọ so why kò bó orí lọ́jọ́ táwọn àlìjẹ̀nú tí wọ́n ti bẹ́ǹsì tí wọ́n lè líǹkì sámà ma wọ́n jọ wájú káwọn ẹni wájú channel of of communication láàrin ànábì àtọ́lọ́ sọdáwọn kẹfìrí ń sọ nké bóyá àwọn àlejànú kan ní wọ́n ń fi alukóhánì jíṣẹ́ fọ́lọ́hún kò tiẹ̀ wọlé ni òjò tó wọlé ọ̀nà akọ́nike máa ń bà bí ìlàhùn kò tó kò tọ́ fún wọn lẹ́tọ̀ọ́ sí wọn sí nù ran ẹ̀dá tọ́lọ̀ máa ń rán fún iṣẹ́ wọn máa ń tàfi òun mọ́mọ́dé láwọn ti ẹ̀fẹ́ fún àìdẹ́wọ̀n lè ríṣẹ́ inú oríṣi tí ò ti lè jẹ́ tán ṣe ni pé innahum ani sam'i lama azulun àti ní kí wọ́n yẹgi fún wọn ká má jẹ́ ká wá síbẹ̀ máa láti fi pa ànábà Muhammad sallallahu alaihi wa sallam láti fi pa wọlé lẹ́yìn ilé ọlọ́run wá dájú kọ ànábà Muhammad sallallahu alaihi náà lọ́lọ́run bá sọ̀rọ̀ láti ìtànkà láti wọ innahu latanzilu rabbil alamin نزل به الروح الأمين على قلبك والضمير يعود إلى أقرب مذكور النبي الله بارك ولا الصبر ليك إنسان كبر وهو قدوس النبي فيه فلا تدع مع الله إلها آخر لن يكون يولون مبين كامي ملو وهو أدرس النبي في كما كان ملو إن كان قونا وشريئة استحيل عليه الشرك بلون في السكايري بلون في الدرس كلام نبي رجلبه lóòótọ́ lọ́wọ́n bá àdírẹ́sì ìdáwà tá à ń jọmọ ẹlẹ́yìn ẹ̀dẹ̀ lálùmíwá àṣìwọ̀n wo wà sí bá ti ń jẹ́bẹ̀ àmà kọ́lọ́wọ́n bò fẹ́ bọ́ sí eré débi pé tó dájú ẹ̀kọ́ ànábì pé má ṣe bó jẹ́ jẹ́ kí bọ́lọ̀ ń ṣe dáyé bọ́lọ̀ ń ṣe fẹ́ ká yé rí bọ́lọ̀ ń ṣe fẹ́ ká ṣìyẹn rí ànábì ò lè ṣẹ́bọ̀. ما هو هاي يعني لو ما وديه بنال كما ما سبوا تلاقينا شرطة لا يحبطن عملك تي ما ما سبوا وبنتو تني جوا جوا ما انه قدر وشرعا لا يشرك تلقوا لهم غاش الدار يقول لهم كذا يا بايو شي ما النبي اللي سبوا اسمها يعني تي الخطاب موجه الينا aláṣẹ̀bí ìtàbà wa gẹ́gẹ́lá ní ọ̀rọ̀ ọlọ́run kẹfà nábíọ́lá kò lọ dá wa ní ń bá bí kò ní òwà jíṣẹ́ fún wa ọlọ́run fi àdírẹ́sì ẹ̀ pé ìwọ la àdírẹ́sì bọ́ọ̀lù ọsọ fáwọn èèyàn yẹn ni inú tó sọ fún wọn pé fàdá tẹ́gbọ̀ ọ́ máa ń lọ yí ìlànà áfàrù lẹ́yìn pọ̀ ń pè ọlọ́run mọ́tò ń pè nǹkan mọ́lọ́ oríṣìí méjì làwọn tí ó ṣẹbọ àwọn tí ń jẹ́ kí wọ́n lè ń ṣẹbọ owó tí ẹ sì ka èyí ti gbà ká pé ọlọ́run rí nǹkan mi ni wọ́n ń pè lẹ́yìn ọlọ́run àwọn yóò ní mágídábà ọlẹ́yà nínú àwọn ẹlẹ́bọ àwọn míì náà ń bẹ wọ́n lè máa pé ọlọ́run ṣùgbọ́n wọ́n tún wá èso tó oríbi wú lóto oríbi mú wọn ó tún wá pé ọlọ́run máa pè nǹkan mi mọ́lọ̀ kó lè lórí ń pè ọlọ́run ní tó ń pè nǹkan mi kò yé lùsìn yíò náà ó sọ̀yàn ẹ̀dẹ́ lẹ́bọ yóò sọ̀yàn ẹ̀dẹ́ tí ó jìyà fàlátàdì ọmọ aláhi ìlàhà àkọ́rọ̀ fẹ́tẹ̀kúnà nínú ẹlẹ́mọ̀ àìzàdì àti jẹ̀zẹ́ òṣìṣẹ́rìkì azad kò sẹ́sàn mí tẹ́bọ̀ máa ń bí fẹ́ ní bá fẹ́bọ̀ á lórí fàlátàdì ọmọ aláhi ìrẹ́tọ̀ ń gbọ́ wa tánàbí jíṣẹ́ ọlọ́run yìí fún wa má torí kọ́ ń sin lọ́run èṣù tún lè mú ra sí bóòlù òun ó ti sánú tí bọ́n ṣe ń pe ọlọ́run kọ́ ló tún mú wọn máa ti nǹkan mi má Allah kẹ́lẹ́sì ọ̀tọ̀ ni máa ń yájọ́ ó sí wà Allah pé òun ò tiẹ̀ pé ọlọ́run tẹ́lẹ̀tẹ́lẹ̀ nǹkan mi ní pè ọ̀tọ̀ ni máa ń yájọ́ ó má Allah ìtumọ̀ rẹ̀ ni pé yájọ́ Allah ويدعو معه غيره gbogbo wọn náà ìrìn ẹlẹ́bọ ni kò sí ìtò tó tó kéèyàn ṣe nínú ọ̀hún ẹbọ méjèèjì tí lákùn torí ọlọ́run tọ́rọ ẹ̀ma ti fi ìsìláàmù kí ọ tó fi ìmọ̀nà kí ọ kò sí báyé ṣe lè lè mọ́ ọ tó má wò bí ìpẹ́ bọ́ tún lè jẹ́ solúṣà bó bí bọ́ náà ṣe lè kéré tó ọlọ́run ọba lóhùn ò ní forí jẹ bọ́ inna Allaha la yaghfiru an yushraka bihi wa yaghfiru ma duna dhalika tó wọ́n ní sí orí jẹbọ ìrọ́pù sẹ́bọ̀ tó lọ ń sọ ní sẹ́bọ̀ kékeré ní àbẹ́bọ̀ lálá wọ́n ní inna Allaha la yaghfiru an yushraka bihi sẹ́bọ̀ kékeré ní àbí lálá àwọn àfáà mi ní ẹbọ kékeré nìkan lọ́wọ́ bá lóhùn ní foríjì ó ṣùgbọ́n ní foríjì ẹbọ lálá àwọn àfáà mi ní ẹ̀ẹ́lẹ́yìí ọlọ́run ò yá sọ́tọ̀ inna Allaha la yaghfiru an yushraka bihi an yushraka àwọn tàbá àwọn àyè ní mazhab lọ́jẹ́ inna Allaha la yaghfiru shirk ọlọ́run ò ní forí dẹ́bọ̀ ìmọ̀ wá dín pé ẹbọ kékeré yẹn anything tọ́lọ̀ bá ti categorize lábẹ́ òfin ọlọ́run sẹ́bọ̀ jìnnà sí ńlá ńlá ẹbọ nítorí pé bí yẹn bá jẹ́ lẹ́bọ bí yẹn bá ṣẹbọ fàtẹ̀kúnà mìíràn mọ̀ àzàbí ìyẹn padà wá bọ́ sínú ẹni tọ́lọ́run fìyà jẹ ọlọ́run fìyà jẹ wa lẹ́yìn rí ọlọ́ni wa anziru ashiratakal aqrabin tí ó Muhammad وأنذر عشيرتك الأقربين nínú tó lọ́n ti pa nábì láfẹ́ nínú gbìyànjú káàkiri nínú mùdásírì ẹ̀sùn kí mùdásírì inú àwọn súrà tó kọ́kọ́ jẹ́kọ́ lọ́n sọ̀kalẹ̀ ni alákọ̀ọ́ ni ó lè pẹ́ lẹ́yìn inú kọ̀wá ni mọ́nú àwọn súrà àkọ́kọ́ àwa ìlú súrà rè àwọn àfáàmì ní ìkírí ọtọ́lọ́wọ́ bá lẹ́kẹ̀ ọlá sọ̀kalẹ̀ wọn ìkírí àwọn ló sọ ànábì di ànábì ẹ wá rí mùdásírù yẹn òun ló sọ di rọ̀ṣúùlù òun náà fáwọn muhammadu abuwa rahman allah sọ fún pé lóbi àbíkọ́rọ́ wọ oru sílẹ̀ bí ni mùdásírù ìsọdà nábì ìkírí àni ọlọ́fi sọdà nábì ìwà sọ́ọ́ di rọ̀ṣúùlù kí ni àlùmùdásírù alága ní mùdá sèkìlá nílẹ̀ kún fa àwọn òfin dìde máa lọ sèkìlọ́ pa ọlọ́fà wáyé tẹ́lẹ̀ máa lọ sèkìlọ́ ó kó gbogbo ayé ṣùgbọ́n fún wa máa mà tún wá pèpè wá wo àwọn tó kọ̀ọ̀kọ́ lọ sèkìlọ́ fún náà wà ń nítẹ̀lé ànágbà Muhammad sallallahu alaihi wasallam pé káwọn yìí ń gẹlọ láǹfààní àti ríbi ṣe wá àfihàn tó sì wúlò fún wọn òun àwọn gẹ́gẹ́ ni wọ́n jẹ́ primary assignment yẹ nígbà tí ọlọ́run ọba àlejò aláṣọ ayà ìkàrà fáwọn Abu Hurairah radiyallahu ta'ala anhu wọn náà máa ń zìlẹ̀ wọ́n ń zìlẹ̀ àṣírọ́tẹ̀kẹ́ àkọ́bí nígbà tí ọlọ́run ọba sọ ayà ìkàlẹ̀

bànú ápìmù tó níbi àwọn náà jẹ́ ọmọ ọmọ bànú hashimu bànú hashimu jẹ́ ọmọ ọmọ bànú ápìsàmsì bànú ápìsàmsì jẹ́ ọmọ ọmọ bànú múrò bànú múrò jẹ́ ọmọ bànú káàbù àwọn bànú káàbù ló wá jẹ́ ọmọ kòrèṣì so fámìlì tí kòrèṣì fẹ́ káàkiri ó fẹ́ àrẹ́bí wa ké gbogbo kòrèṣì yẹn lẹ́bí wa pè wọ́n gbọ́n wà mẹ́ anybody our able represented èmi ni wọ́n represent yìí bànú báyìí bànú báyìí lọ́bì wá gbé lásòkè tí yá bá ní káàb ibn Marwa yá bá ní káàb ibn Lu'ay anábì ni mo pè yín káàb ọmọ ọmọ káàb ọmọ Lu'ay bàbá wọn àgbànú mo pè yín yín ló tó gbogbo wọn kọ ó sọ wọn di kò wéṣì àwọn kìrú àǹfùsà kúmílẹ̀ náà ẹ má torí pé Muhammad jẹ́ mọ̀lẹ́bí yín pọ́lọ̀ ni ó rán ẹnìkan nu yín sẹ́ o ẹ ṣiṣẹ́ tẹ́ ẹ fi rí bi wọ àlìjẹ́nà tẹ́ ẹ fi làkúnù náà. lẹ́yìn náà anábìtì ní yáàbà ní mọ́kọ́ kábìnì káàbì mo tún pè yín tẹ́ ẹjọ́ mọ́ ọmọ mọ́rù ọmọ káàbì àwọn tó fi akéré bí kí ni káàbì ọmọ lọ́ọ́ à ń kìlú àǹfọ̀ṣọ́kú mílíọ̀nù náà ẹ̀sìn tẹ́bi ìlera ẹ̀ kó nù náà o ẹ má tó ike Muhammad jẹ́ kan nù yín o lẹ́yìn náà yàrá bá ní Abdushams obìnrin tẹ́ ẹ pé àákàyìn àákàyìn àáfìyín ti sí Abdushams bàbá àgbàdo bàbá wọn. àǹkíbi wọn tún gba gómìnà náà ẹ wùwà tí yóò fi mú yíyan ọ̀rọ̀ ayín kó nù náà o lẹ́mi tó wálẹ̀ yàrá bá ní Hashim Hashim tó wálẹ̀ sí Abdushams mo pẹ̀yìn mọ̀lẹ́bí Hashimu kí Hashimu jọ kó apapọ̀ à ń kì hó àlùfóṣọ̀kú mi ẹ̀nà rẹ̀ ẹ̀yọ̀rọ̀ yẹn kó ṣiṣẹ́ tẹ́ fi yọ̀rọ̀ yẹn kó nu náà lẹ́yìn gbà náà yàrá bá ní Abdul Muttalib ẹ̀yìn mọ̀lẹ́bí Abdul Muttalib ẹ̀sìn tẹ́ fi yọ̀rọ̀ yẹn kó nu náà lẹ́yìn gbà ẹ̀bùn á pe àwọn tí a lè pè ní less extended family lẹ́yìn pé Sọ̀fíyà. njẹbi anti bí àǹtí wọn ti ń bẹ láyé kí má torí pé ọmọ àbúrò rẹ̀ kan bẹ wọn o kódà mẹ́bí padà gbé wọn tá a fẹ́ pè ní nuclear family yá Fatima mẹ́bí nìyẹn Fatima tí ń dé ẹ̀jẹ̀ mi ni mo bí ọ ní mo bí kò túmọ̀ wípé a máa ṣe tọ́ọ̀fì odidi rí ìyọnu ọlọ́run ọba àlekè ọlá ni tọ́ọ̀fì jáde kó nínú náà tó yí pé ọlọ́run sọ fún ànábì wípé wà ń rírò àṣírò tàkàlì àkùrọ̀bì rẹ Muhammad gbogbo àwọn mọ̀lẹ́bí rẹ tá a bá ti súnmọ́ ṣe wá àṣìṣọ ọlọ́run fún wọn mọ̀lẹ́bí nìkan ò lè wúlò bí yìí bá ṣiṣẹ́ tí ó mú yàn rí ìyẹnu ọlọ́run afọwọ́ àdìkú tó bí rahimahullah القرب في الأنصاب لا ينفع مع البعد في الأسباب pé èèyàn jẹ́ màlẹ́bí tó súnmọ́ ẹni eré kò tí ì lè wúlò nígbà tí irinṣẹ́ téèyàn fi ń jẹ́ ẹni eré bá dìnnà síyàn tí wọ́n sọ yìí ó wà náà wà nábà Muhammad sọ̀rọ̀ sálẹ́m mẹ́nu ànàwí ẹnu àdísínárì nábì ní ọ̀mẹ́ni bàtọ́ àbìyí amẹ́lùhù lẹ́m yusri bihi nàṣàbùhù ẹni iṣẹ́ rẹ̀ bá gbé e pẹ́ mọ̀lẹ́bí rẹ̀ ò lè gbé e tètè débi tí lọ. so iṣẹ́ gangan lọ́ọ́ gbé lọ́wọ́ ni ó jẹ́ pilẹ̀ mọ̀lẹ́bí ò wá jẹ́ sẹ́kọ́ndírì ẹ̀ gíga tó bá ó ń ṣiṣẹ́ dáadáa bá ti máa ń ṣe ní wọn náà. máa ti bá ṣe máa ń ṣe ń léṣe ẹ̀rí pé ní ẹgbẹ́ ní ọlá ìṣiṣẹ́ sọlọ́run wípé ànágbà Muhammad pé wà á ń zèrò àṣírí ọ̀tàkálẹ̀ àkọ́bí àwọn mọ̀lẹ́bí ẹgbẹ́ tó bá súnmọ́ ṣe wá sí fún ọ ẹ̀rọ ọlọ́run ní waqfid janahaka liman ittaba'aka minal mu'minin má tó ipá nàbí ọlọ́run ní ọkọ̀ wa máa bíbí máa ń káì kọ́ máa ṣe mọ́tómọ́tó rẹ̀ra rẹ̀ ńlẹ̀ ní tẹ̀ríba kó wẹra rẹ̀ lẹ̀ kó yẹ kó bẹ ìyẹ́ rẹ̀ lẹ̀ wọ́n ní kí hàn rẹ̀ yẹ lẹ̀ túmọ̀ rẹ̀ ní kí hàn tẹríba. ọlọ́kọ̀ ni wọ́n fi lọ́hùn má jà náà hàn wúlì nínú ọ̀rọ̀ ọ̀hìnà tó lọ ń pa ọmọ láti sóbì ìtumọ̀ rẹ̀ ni pé sọ́rẹ́ bẹni lẹ̀ẹ́lẹ̀ báwọn òbí rẹ̀ ọní ṣe bí pọ̀ ní lọ́wọ́n wíwé ìfànẹ́bí Muhammad pé àwọn tó fẹ́ ṣe wà àti fún lóòótọ́ jù wọ́n lọ gbogbo ní fi ń jù lọ láyé lọ́ fi jù wọ́n lọ má fi àjùlọ ń bá wọn lò wálẹ̀ sí lẹ́bù wọn ẹwà sí ọlọ́run bá àdìkẹ́ ọlọ́pàá ànábì Muhammad tó ń tí bá ànábì tẹ́lẹ̀ tẹ́lẹ̀ náà ilé máa ń káyọ̀ sínú ìròyìn rẹ̀ ìmọ̀ àti ẹ̀la nídìí ẹ̀ tí wọ́n torí kọ́ ń ṣe wá sí fáwọn èèyàn ọlọ́run ní kọ́ ọmọ jíṣẹ́ ọlọ́run fún yàn máa ń iṣẹ́ ọlọ́run lè mú ọ ní ipò kan jù wọ́n lọ láyé òun táwọn náà nípò mí jù ọ láyé ní kò ní sọ ọ́ pé tọ́wọ́ máa lẹ́jú máwọn èèyàn ń pe ipá ń pe wọn sọ́nà ọlọ́run àbí tọ́wọ́ máa wá lé mọ́ wọn níbi ìsọ̀rọ̀ sítọ̀rọ̀ ní sàánú wọn pé àwọn ẹni yìí lóòótọ́ tá a bá gbà pé wọ́n ti sọ̀rọ̀ lóòótọ́ ìṣesí kémi tí mo fẹ́ má nà mo fẹ́ mú wọn kó ń bẹ̀ ni kéde ìṣesí pé mo tún fẹ́ sọ̀rọ̀ tí òun wọn wọ ọ tẹ̀lé sínú ọ̀nà pọ̀lọpọ̀ wa lónìí bá a ti máa ń ṣe nù káàsùn pé lóòótọ́ ẹgbẹ́ bó ṣe àfihàn àwọn àlà ń bẹ lórí ọ̀nà ẹni tó fẹ́ pè kókó náà wọnú ọ̀nà ọ̀fì pẹ̀lẹ́pẹ̀lẹ́ pè ní bọ́ọ̀ bá fi pẹ̀lẹ́pẹ̀lẹ́ pé ọ padà balí ẹ̀ jẹ́ minhaizu zamtan islah tó dẹ̀pẹ́ nítorí àwọn òní pé ọ̀fẹ́ kan sí láti ìjúwe ẹnìkan ó dúró sí títì highway yóò kó mọ̀ ní ilé tẹ̀sí gbóná lọ́lẹ́ mọ́tò kan wá ń sáré bọ̀ wá wọ́n ti gé náà ká mọ́tò sáré bọ̀ ẹ̀dẹ́ni yóò bá sáré kúrò níbi tí wà yóò lè ṣe ń ṣùtà onídìí àti fi pẹ̀lẹ́pẹ̀lẹ́ jẹ́ kó yẹ pé o fẹ́ la ẹ̀mí rẹ̀ kó má pa láfidẹ́ǹtì ni olórí burúkú kó ń bẹ̀rẹ̀ rẹ̀ ọdẹ ó lè mọ́tì rí mọ́tò tí ń bọ̀ kẹ́límà tó ń sọ ní òní èmi orí burúkú àdìgbò wá bí wọ́n fà mí kò lè. lóòótọ́ wọn àti nǹkan fẹ́ là kú ní kí mọ́tò má gba àdìgbò lọ́tọ́ tó fi láwọn ọ̀nà tí yóò fi máa ta sọ́fíọ́nù tí gbé aṣíkọ́ gbọ́wọ́ lọ ṣẹ́dà wọ́n lọ fọ̀nà dáadáa fún un ní àkíyèsí pé mọ́tò ní ń bọ̀ wá mọ́tò yìí máa ń pààyàn ní ìyẹn máa ń kó lójú ọ̀nà mọ́tò ní. lóòótọ́ àá sọ fún tọ́hún náà kí bá pé lóòótọ́ ni mọ́tò ń bọ̀ lóòótọ́ o má torí pé ìṣọ́kùnrin tó sọ sí ọ kó wá rà mí kó mẹ́ o wọ́n kó ń bẹ ká láǹfààní àti fàbọ̀ sórí ẹni tí ń pè ọ ní tí kò yẹ kó pè ọ nípa pé ọ̀fẹ́ kó lójú ọ̀nà mọ́tò. sọ jẹ́ kí iye rẹ̀ kúrọ̀ liman ittaba'aka minal mu'minin fáwọn mùmìnì anábì sì lò ó mú oníṣẹ́ àwọn sàábé wá kọ́ ọ lára nábì àwọn náà débi pé ọlọ́run wá ń ròyìn àwọn sàábé fún wa yìí pé ashidda'u 'ala al-kuffari ruhama'u baynahum dóò dì bẹ́ẹ̀ nípa nábì ti fi wá ń bá wọn lò wọ́n ti wá kó lára nábì kìí ṣe ẹgbẹ́ rẹ̀ lọ́wọ́ àlè tọ́ọ̀bà lè máa ó gbọ́dọ̀ débi kọ́dẹ́rì ìhájà wọ̀lhájà tó kọ́dẹ́rì bí kọ́dẹ́rì ha kó bá tẹ̀lé ìdí kan lè máa nígbà míì kò gbọ́dọ̀ kọjá nídìí tí mo nídìí nípìnlẹ̀ kọ́ni kọ́ lè máa kọ́ lè bá wá sí ilé máyé ẹ̀gbẹ́ ọ̀sán abígọ́lọ̀ ní ká fi ìwà wa jọ wọ́n ìròyìn wọn ni pé mo mi ní ẹgbẹ́ wọn ọkàn rahma ọkàn ah, kájọ wọnú ọ̀là ni kájọ ọmọ abẹ́nù kí ọlọ́run kọ́lọ̀n lè kẹ́ wa papọ̀ kìí sọ̀kan èmi nìkan ni kọ́lọ̀n kẹ́ kìí sọ̀kan èmi nìkan ni mo fẹ́ là kìí sọ̀kan èmi nìkan ni mo fẹ́ dáre jẹ́nu wa ìjẹ́nu pọ̀ tó fi ẹnìkan lọ. a ò lè dálẹ̀dé àjẹ́nu pọ̀ débi wípé ọlọ́run kó tó ń dáhùn ẹ̀dá mi nígbà tí àwọn tí ọlọ́run kọ kó wọ bẹ̀ tí wọn ò ní lè fílẹ̀ ọ̀fù لمن اتبعك من المؤمنين وانا توجما اولو تلان النبي صلى الله عليه وسلم قوم من جكت بيرو واستسلم دي قبر دي كلمة واستسلم نعم قولي فيها جنس يهدى فكتي اني اكاد fi ṣàlàyé ẹ̀ fún wa lọ́gbà Muhammad sallallahu alaihi wasallam wọn ní kò táwọn wà àwọn dàgbẹ́ gẹ́gẹ́ bí ẹni tí ń kóyàn kúrò nínú kó má wọ náà ni irú kan wọn ni wọn náà fẹ́ jẹ́ ọkàn tí ó fi máa ṣàdúrà lóhun nínú nábìlà lórí nínú tàájú dé fáwọn tó ń pè tàlàhùn àbí ikọ̀ omi fa iná hom lẹ́yìn ìrìnà ọmọ ṣàdúrà fọ́rọ́tọ̀ tí wọ́n àti ìlọ yọ́rọ̀ nígbà wọn tí mo fẹ́ bá sọ̀rọ̀ kágbà yìí ń gbẹ́ pé wọ́n àtún ọdọ̀ náà lọ fún lọ́kọ̀ dàní àpọ̀ òfin ń sìn akọ́lọ̀lọ́ dàní àpọ̀ òfin ń sìn ní ó wà lọ́kà rẹ ni káwọn èèyàn kátara rẹ mọ́nà pẹ́kí wọn bàtà àwọn ń ṣe tí o dá wọ́n lọ gbà pé wọ́n ń ṣe tí ò dá wọ́n lọ níbi sùúrù ju tiwọn lọ wọ́n lọ níbi kàsáàmù ju tiwọn lọ tí ò ní mú ọ pàǹtí ń jẹ́ òdòdó má ọ sọ ṣùgbọ́n ọ sọ léyìí tí ó fi ṣe é gbọ́ sétí àwọn tí ọbẹ̀ sọ lọ́wọ́ ní pẹ́wàá ti wá sí ogun tá a nípa ọ̀sẹ̀ ìtàn ẹlòmíì ń bẹ ẹ̀ bá rọ̀ ju ẹ̀kọ́ lọ kẹ́ ẹ fi ṣe wá àti fún kò ní gbọ́dọ̀ ni o ẹ̀ bí wọ́n ti wá gbọ́ nǹkan ṣe pọ́blẹ́mù tiẹ̀ fàyínà aṣọ òkà abáláwọn ò gbọ́ sí ẹ lẹ́nu ọlọ́ni fọ̀kúl ìní bàrí omi mẹ́ta àmàlù dọ́sàdà abálẹ̀ ẹ̀ wá ní ntẹ̀ ǹṣe ebúkọ́ abálẹ̀ ẹ̀ ní tẹ̀lé ntẹ̀ ntẹ̀ ǹṣe èmi fẹ́ láàrin ìwà àtọ́lọ́ nǹkan dàgbà láhùn mọ́lù hìdáyà ṣe é lọ́lọ́mọ kadà kádà kí wọ́n padà mọ̀nà wọ́n lè mọ̀nà wọ́n lè má jẹ́ kí kò tiẹ̀ gan àmì tó ń ṣe wá sí fún kò sì ní gbọ́ kò ní gbọ́ létà ló kadà wà lọ gbọ́n bòmí ní ò ní kó bá àlèkí tó bá àlèkí àmọ̀ kẹjẹ tó padà wá padà wá gbọ́n bòmí òun òyìnbó inú tiẹ̀ ní odò rẹ̀ pé n tó kàn ní kókó sàtìgbọ́ n gbọ́ n tó wù mí gẹ́gẹ́ yìí nǹkan bá kọ́ fẹ́ kó gbọ́ tùrù tiẹ̀ wọ́n ti ní hájà kan lọ́kàn tó fẹ́ bí àná ń jẹ́ hájà kárí mi. bá ti wí fún tí o gbọ́ fa ẹni àsọ òkà tí wọn ò gbọ́ tẹ́tẹ́ ìgbọ́ tẹ́tẹ́ tí ìyìn gbọ́ sí ọ. a ní bá wọn dá kí láti fàkúl ìní ìbàrí omi máa ta àmàlò nígbà èmi máa yí o íńtánẹ̀tì mi ò lè ṣe assalamu alaikum. wọ́n ti wá fi wọ́n lẹ̀ sí ní tí wọ́n ń ṣe má fọ́ lọ́lẹ̀. وتوكل على العزيز الرحيم ọlọ́run tó lọ́wọ́ báyìí kẹ́lá ìròyìn méjì lọ́wọ́ bá tata fi kàlákà tó ká ní kí inú sílẹ̀ innahu wal azizur rahim òun náà ní ẹgbára lé bí yàn bá gbára lé al-aziz la yughalab al-aziz ìfẹ́ tó lágbára gẹ́gẹ́ lọ kò sábà rẹ̀ ẹ̀dá ọlọ́run tó tọ́lọ́ ọlọ́run tágbára rẹ̀ ju gbogbo ẹ̀dá lọ́run táwọn ẹ̀hún tẹ́ rò bí kí wọ́n lágbára nú ẹ̀dá inú agbára ọlọ́run láti mí ọlọ́run yẹn ni ẹ lọ gbára lé arọ̀hìm lèmi ńlágbára ìmọ̀ ń fagbára rẹ̀ ṣẹ̀ta ni ọlọ́kọ ni ìmọ̀ ń fagbára rẹ̀ lókà máa sọ fún lágbára ọlọ́run ọba ìṣẹ̀lẹ̀ wọn agbára tó lọ́wọ́ bá ní yí máa fi ń kẹ̀dà ni ọlọ́run ni ẹ gbára lé lórí tẹ̀ ń fẹ́ àlàzíze rọ̀hìm ọba ọba lágbára ọba ọba olùkẹ́ òun ni lé ọlọ́run ọba wọn alẹ́bí ọlọ́ka ṣẹ́yìn àtẹ̀kùn mu gbogbo àtọ̀ tó nígbà tó ń dìde pọ́ fẹ́ lọ kírun ọlọ́run lé ọ wàtọ́kọ̀ lóba kàfi sàjìdínà nígbà tó ń lọ pọ́ sí lọ sókè pẹ̀lú àwọn tí wọ́n ń sùjú bẹ́ẹ̀ jọ ń kírun jàmá ọlọ́run rí àwọn afáàní àyà inú àyà dẹ̀lílù mọ̀ṣúrú iyẹ́tì alìjàmá àní. ìgbà ọlọ́run rí ọ nígbà tó ń bá wọn tẹ́ ẹ ń forí balẹ̀ tẹ́ ẹ ń forí balẹ̀ fọlọ̀ jẹ́ kí àwọn sùjú tó dáa jù fún wọn yàn kó má jẹ́ kí wọn nìkan ń bẹ́ẹ̀ wọ àtàwọn tẹ́ ẹ̀jọ́ ń ṣe àṣùjúdù ni bá a ṣe ń gbórí sókè tá à ń gbórí sílẹ̀ lọ́rùn lòun rí wa rírí wa tọ́lọ̀ ń wá rí lọ́hun ìnáwó owó sẹ̀mí ẹ̀sùn tẹ́ ẹ bá fẹ́ ọlọ́run gbọ́ àlìyé ó mọ tẹ́lẹ̀ ní tí ká dá a lóun nísìnyí ọlọ́run mọ tẹ́lẹ̀ ní tí tá bá ní ká dá a lóun nísìnyí ó bá lè fi yá màlẹ́ ká di ilé ìdá lóun tiẹ̀ ìbọ́lọ́run ọ̀bọ̀ tí ì ọlọ́run nísìnyí ò ìgbẹ́pẹ́ dídá lóhùn tọ́lọ́hùn fi máa ń dẹ́dà lóhùn dídá lóhùn kàtí ń bẹ lábẹ́ ilmu lábẹ́ bọ́lọ̀ ṣe mà tí rẹ̀ ò mà wọ́n lè rò bí kí tọ́lọ́hùn dá ọ lóhùn lẹ́sìn yóò dá ó sì jẹ́ kó fún ọ. tọ́lọ́hùn fọ àlámàrí ẹ fi ilẹ̀ sọ́dọ̀ ọlọ́hùn kàn ní gbàgbọ́ ìnáhù òwò sẹ̀mí ọ̀hìn àlìm olùgbọ́ olùmọ̀lẹ́lọ́wọ̀n هل أنبئكم على من تنزل الشياطين àti kàṣáájú tọ́lọ̀ màmá tó ẹ̀zọ́ náà lè jà náà tó sacrifice nìkan anábì kan wà máa kà náà zùdà láti ṣàyàfin àyẹ̀sù kankan àwọn àjẹnú kankan kan yẹ gbé ọ̀rọ̀ kankan rọ anábì bọ́ àwọn kan bẹ lóòótọ́ o nínú àwọn ẹ̀dá ọlọ́run gbogbo ń tẹ́ máa ń yìí sọ kú sọ àlìjẹ́nú lọ́wọ́ sọ nánu àlìjẹ́nú lọ́wọ́ sọ létí àwọn bẹ lóòótọ́ kì í sàwọn ẹni rere ẹ fẹ́ mọ́ àlọ́kọ̀ọ́ هل أنبئكم أجل تضمين أي يضمينه على من تنزل الشياطين أي على من تتنزل الشياطين أصل تنزل تتنزل حذفت إحدى التائين للتخفيف فأرى من فما àwọn tẹ́sù ní gbogbo bá ti tẹnu wọn jáde ohun èṣù ni àwọn scotch yes your scotch ìgbàta èṣù ló kọlu ẹ̀ ọ̀rẹ́ nìsín ẹni bọ̀dẹ̀ bá bínú ní kọ́ọ̀lù tí èdè kọ́ọ̀lù di dọ́tọ̀ bá ẹni dọ́tọ̀ náà ń gba kọ́ọ̀lù àbẹ́fẹ́ ni àmọ́ ọ̀nà kọ́ọ̀lù ó dé ìrẹ́dí dọ́tọ̀ tó náà ní kọ́ọ̀lù náà ń gbọ́ kí níka ẹ̀nẹ̀ níka ń bọ̀ sọ náà ẹ̀mẹ́ tako ó lẹ́mìí tí ń bá sọ̀rọ̀ ẹ̀mí tá a fẹ́ sọ yìí ni afẹ́ abúlé kọ́ yìí wàhímọ̀ lọ́ tààlà ó jẹ́ ìkàwé fún wa pé ilé tó ní ìmọ̀ tó ní ìmọ̀ ládùn nínú ìmọ̀ àtọ̀dọ̀ bìkan ni àwọn olùgbé lóòótọ́ ni ṣé làdùnníyùn rahmaniyun aw làdùnníyùn ṣètọ́níyùn ṣé máa tọ̀dọ̀ ọlọ́run àbádọ́dọ̀ èṣù méjèèjì ni lèmi ń bẹ tí ń wí jáde àtọ̀dọ̀ ọlọ́run ni ọlọ́run ọba ló gùn nínú kò ní sọ tí ó tako ẹ̀sọ́ ọlọ́run àìkẹ́lá tí ó máa sọ tí ó máa àfáàmù tí bẹ tí ọlọ́run ọlọ́run lè fi ṣe ẹ̀bùn fẹ́ dáa mi èmi sì ń bẹ tí ó máa tó máa ranjú pé òun gba kékeré bẹ́ẹ̀ ni ó gbà lóòótọ́ ni kò ní báwọn tó ń dé abnormality ń ṣe lára àwọn èṣù ni bóò láti wá máa wá àwọn àwọn olèṣù máa ń lọ ń sọ̀kalẹ̀ sí àwọn náà máa ń gbèsù lálejò kòlì alùnàbíkú àlámẹ́ntẹ̀ náà táwọn ọmọ èṣù táwọn àlejànú náà máa lọ ń sọ̀kalẹ̀ sílé wọn nígbà wọn náà máa ń gbé tí wọ́n sọ sí wọn lẹ́nu fẹ́ràn wọn. تنزل أي تتنزل تنزل على كل أفاك أثيم àwọn òkúrọ́ ẹtí wọ́n bá ti máa lára tẹ́lẹ̀tẹ́lẹ̀ tí wọ́n lọ ń gba kọ́ọ̀lù ó gbà lóòótọ́ báwọn tó gbé kọ́ọ̀lù fún àwọn àlìjànú ni ìsọkúsọ ni ó máa sọ kò ní sọ ní tó bá pa nìyí. àfihàn ẹni tẹ́tẹ̀ rẹ̀ bá kọ́ tí ń jẹ́ kí inú ẹ̀sẹ̀ ní ṣe ní ti ń jí ní ti ń sùn tó bá lọ ń gba kọ́ọ̀lù bẹ́ẹ̀ ni ó gbà lóòótọ́ irú àwọn yìí tẹ́ndẹ́ǹsì pé wọ́n gbà kọlù mẹ́ irú àwọn yìí gan lè sọ àtàwọn àlìjànú àtọmọ ìsúnmọ́ wá tẹ̀mẹ́zẹ̀lù àlá kúlì àfàkín àfihìm yòlùkú lè sábà àwọn tá máa lọ fẹ́ láwọn fẹ́ lọ wá nǹkan gbọ́ wọn ò sí nǹkan gbọ́ àwọn àjẹnú yẹn wọ́n máa lọ wọ́n káwọn wá nǹkan gbọ́ èyí ohun tí ó bá jẹ́ pé yòlùkú rẹ̀ ń dé orí nǹkan táwọn ó lọ ìfọ́ọ̀mù àwọn kọ́sọ́nà àràbọ̀ àwọn amíkiri yìí kú náà ń bí àwọn àfáàkù àwọn àfíìmù àwọn òkúrọ̀ yẹn wọ́n máa tẹ́tí gbọ́ irọ́ táwọn àgbẹ̀nú ta fún wọn tí wọn ò rí nǹkan kan tí wọ́n láwọn rí wọn ò gbọ́ nǹkan kan tí wọ́n láwọn gbọ́ àwọn kọ́sọ́nà àwọn nú àwọn nú ọmọ ènìyàn inú káàdìbù ẹ má gbà wọ́n bọ́ o ọ̀pọ̀lọpọ̀ wọn ìtumọ̀ ọ̀pọ̀lọpọ̀ ń bí kò túmọ̀ táwọn míì ń bẹ tí wọ́n jẹ́ olódodo kọ́ o ìtumọ̀ rẹ̀ ké jẹ̀mí ọ̀hún mẹ́rin gbẹ̀jẹ́ kí sọ́ọ̀sì rẹ̀ ń kọ́ intelligent ń lọ ń gbé fún un kò yín nísìn òun ní fi fún yín ní information irọ́ ni wọ́n ń kà fún yín irọ́ ni wọ́n ń kà kò sí nǹkan kan ọlọ́run àbò òfẹ́ ní kankan ní access láti máa lọ gbọ́ bí kádàrá ẹnìkan ṣe wá rí èyí tó bá ń gbọ̀ ohun àìjẹ̀nú ní wá ń wí sí wọn létí wà á sọ̀rọ̀ ohun káàbìrún ọ̀pọ̀ ń tá ìjẹ̀nú sì ń wí sí wọn létí irọ́ ni kò yé inú àwọn tí àlìjẹ̀nú tún máa wá ń tọ́ka ọ̀rọ̀ sí létí ayílẹ̀ kan àwọn lára ọ̀gá nígbà pé kí ìyẹn bá ti mọ ikọ̀ jù ń gbà nínú àwọn jàìlì àwọn kọ́ wọn ní gbàgbọ́ wípé àlìjáná kan bẹ tí mo wá ń bírí jẹ ṣíṣẹ́ ní jẹ́ ìgbà kálẹ̀ jẹ́nu mo wá ń bírí jẹ ẹ wá ń fi orin ẹ̀ fi ó yà níbi ọ̀rọ̀ sọ́lá mẹ́bí yìí ṣàkọrin àyà pọ̀nà kò wá dọ́là wọn bá ti jẹ́ kó yá pé ọ̀nà àwọn ọ̀dọ̀ kọ́ọ́lì ṣàyẹ̀ nítí ànábì wá ti jíṣẹ́ fún wa kì í sọ̀rọ̀ tá a ní fi wá jíṣẹ́ fún wa inú àyà mi ọlọ́dọ̀ máa wà máa ń bà lílà ìdá abúlé Muhammad tá a kọ ara kan tó a sì kọ lórí kò tiẹ̀ tọ́kùn máa kọ́nu. kí ló fà gbé pé wọ́n ṣú àrọ́ òye sẹ́bí ọ̀hún lọ́gọ́ owó náà iná wo ẹ̀dá wo description ọlọ́run ní fún description ẹni tó bá já kọrin àwọn èèyàn kùntù ni wọ́n mọ̀ tẹ̀lé àwọn àfíṣẹ́ èèyàn ló mọ̀ tẹ̀ àwọn tí ò ní sẹ́sẹ́ láyé wọn ti bàjẹ́ tí wọ́n ayé ọjọ́ ọjọ́ ọjọ́ ti lose hope ó máa bá akọrin kó bàtà káàkiri kẹ̀kẹ́ àwọn kan máa dóódó rọ́kàkiri èdò ní tí ó kàn wọn tí wọ́n jẹ wọ́n àwọn yìí ni máa ń tẹ̀lé àwọn akọrin táwọn tó ń tẹ̀lé mọ́mọ́ nù táwọn tó ń tẹ̀lé ànábì sí àlùgáwù nà ní wọn tó tọ́jú ní wọn ẹ̀yìn ọ̀gẹ́lẹ̀ ìfọ́nìkọ̀ ẹni tí bá ń kọrin àwọn tí ó máa tẹ̀lé ká lóun ń sọ ibi tí bóníbó ní akọ yóò ti lọ plé ìwọ̀n tí tọ́tẹ̀ ní àwọn gàwó náà wọ́n kọ́kọ́ gbà wá náà kákọ́ ń tó dé ọlọ́pàá ni òun gbé nígbà kọ́nà ó lè kọ́kọ́ gbà wá ni ó mú gbó ni ó mú kí so ó gba àwọn nǹkan náà jẹ́ kíkà ìwà àwọn lè mi kó lè yẹ kíjẹ́ sí àwọn akọrin ọ̀ṣọ́ àrà àwọn akọrin yẹ̀tẹ́bì ọ̀hún mú lọ́wọ́ náà àwọn asọnù alùpùpù máa nà dọ̀láàlà túmọ̀ rẹ̀ àwọn tó ti sọnù tí wọ́n bẹ́ẹ̀ ayé wọn mọ́ àwọn ní máa ń bá kọrin lọ káàkiri torí òun náà especially láwọn tó ń jẹ́ pé iṣẹ́ orin wọn ti iṣẹ́ agbẹniṣẹ́ orin wọn iṣẹ́ jíjẹ iṣẹ́ rímu ni àwọn tí wọ́n ò ní lọ́mọ ọ̀dọ̀ alábàápawó alábàágbẹ́rin aláwàáwò wá àlọ́gọ́wú náà àwọn tí wọn ò mọ́bi tí wọ́n ń lọ àníkan wáyé kan wá tí wọn ọwọ́ ara yọ wá gbé láyé táwọn ẹgbẹ́ wáyé òsọ fáwọn kí wọ́n wáyé kí wọ́n agbára wọ́n wáyé wọn mutí wọ́n àwọn ènìyàn báwọn ni wọ́n mọ̀tẹ̀lé àwọn akọni. alámùtàrà sẹ́yìn ẹ ẹ ẹ ọ̀bùsáàbù ànàhùn fi kúlẹ̀ wáyé yẹ̀hí múlà àwọn akọni kò sí ibi tí wọ́n lè wọ ẹ bá ní ká wá kọ̀kọ́ kúkọ́ yẹ sọ̀rọ̀ kọ̀ ẹ bá ní ká wá bìí àwọn akọni wọ̀ kọ̀ kò sí tọ́pìkì kẹta àwọn olè wọ́n ti wọn gbogbo tọ́pìkì ló wà tọ́pìkà fáwọn akọrin tó pé gbogbo tí wọ́n bá ta rẹ̀ mówó kẹ́lẹ̀ kọ́ wọ́n wọ̀ òṣùwọ́ kan ní ẹ̀ ìsọkúsọ wọ́n lè akọrin ní ìlú ìsọ dáadáa díẹ̀ lónìí alákẹ́ bá fẹ́ kó sọ nù tó wá ní kí ni kó wá sọ mí nǹkan lónìí bí wọ́n lọ yahimun yatlukuna kulla mawdu gbogbo nǹkan làwọn máa ń wọ̀ pé ká sọ àwọn ò lẹ́sìn tí ń dá ìlú wa. ọ̀pọ̀lọpọ̀ na annahum ma la yaf'alun akọni ó yìn yín ó lè tí ẹ bá ti sanwó kó bù yín fún yóò bù yín yóò sọ tí ò sí nínú ìgbésí ayé yín kẹrin tó sanwó òun ra àwòṣẹ́fẹ́ àwọn òkè ẹ̀ pé ṣé n táwọn sọ̀rọ̀ tó bá làákà ẹ̀ mu ẹ̀ tó bá fọ̀ndàmẹ́tà ìgbélógà rẹ̀ àwọn àtẹ̀fọ́ àwọn kọ́ ẹni tì lọ́lọ́ lẹ́ẹ̀dẹ̀dẹ̀ lónìí àwọn tẹ́lẹ̀ ń kọrin káàkiri ẹwo tí wọ́n forin ba jẹ̀lá ẹni forin bàgẹ́lá àwùjọ kò sí irinṣẹ́ kan tí wọ́n fi pa ti ń jẹ́ ìjẹ́ ní èèyàn máyàn lára tí ò sí mọ́ ni orin náà lọ́rọ̀ ọmọlúwàbí kò sí láwùjọ mọ́ tó pé gbogbo ní ti ń jẹ́ kọ́ńtẹ́ǹtì orin àwọn akọni ìtajà àdùn gbọ́dọ̀ máa wí tó bá ń ma la yaf'aluna àwọn nǹkan tí wọn ò tí ò yẹ ká máa ṣe ni wọ́n máa ṣe aṣọ ìwà àwọn àfáà sọ wọn pọ̀ pé lóòótọ́ ń jẹ́ ń pè lórí ọ̀rọ̀ tá a dára sí náà pẹ̀lú ni ní ìtumọ̀ pé gbogbo omi ni ò dáa kódà táwọn náà tó dáyé wọn a máa kọrin ọ̀tọ́ náà tó wọ́n á dà nábì náà wọ́n tó máa ń kọrin ẹ̀yìn yóò sọ̀rọ̀ ọ̀rọ̀ tá a sọ tá a dùn tá a ká fẹ́ ní bákan náà ń pè lọ́nà ọ̀dọ́ wa bẹ́ẹ̀ ṣáájú ìgbà yà wọn tàbí a máa kọrin ẹni mẹ́rin náà sàábé akọrin ló jẹ́ ṣáájú kó tó gbà fìlà ó sì gbà fìlà mà nábì ní kó má kọ orin má àmọ́ kọrin tó ní làákàyè tó mọ gbọ́ wá tó a jẹ́ pé orin míì tá a fi tọ́ ọ̀dọ̀ sí orin ní àbí describe bó ibo la ti wá tiwa yóò àwọn orin báyìí ń bẹ ẹni ìrìn orin kan máa ń kọ. nígbà tí àwọn ìwà sọ̀kalẹ̀ ó ti wá láwọn ìran sàábé kan táwọn àti máa ń kọrin ànábì sì máa sí akọrin dáadáa ó dàwọn mìíràn máa kọ ìfáàná ìjọ sọlá ó sì kọ ìgbà mi wá kọrin lábẹ́ dìfẹ́ nìfà nígbà tí àyà yìí wá sọ̀kalẹ̀ wọn náà lọ bá ànábì pé oríṣi ọlọ́ dáa máa ń kọrin tí wọ́n yẹ kí wọ́n forí jẹun o wọ́n ń kọrin wọ́n ní àfọ́bí ìdájẹ́ pè ní skill wọ́n á kò ti parí àyíká ọlọ́run bá sọ kò sí sí lámbẹ̀ tó wá sún àrà tó gbọ́ àwọn akọni ni. àwọn sàbí wà lọ bá nàbí wọn ni wọn fáwọn hasan ibn sabit fáwọn káàbù ibn malik fáwọn abdullahi ibn rawaha gbọ́n wọn ìdáwí sàbí ni wọn wọn àtún jẹ ọ̀gá akọrin ọ̀pọ̀lọpọ̀ wọn ọ̀gá náà jẹ́ nígbà tí wọn nígbà fúlámù láàrin àwọn ẹgbẹ́ wọn nígbà tí fúlámù tó dé ń kọ́ wọ́n tún fún orin wọn wọ́n tún fi ń dìfẹ́ ìlì orin ẹlòmí náà sàábé ó ní ìsẹ́fì ju ìdá olùmúdàlọ́wọ́lọ́ ẹgbẹ̀rẹ̀ ọlọ́run ti là ilẹ̀ lẹ́dínà àmànú ẹni bá fún omi tí ń kọ tí máa ní ń gá ìdí orin rẹ̀ gbogbo tí ń kọ tẹ́lẹ̀tẹ́lẹ̀ nínú orin náà abẹ́ yìí máa nìyí bẹ́ẹ̀ kò sì kó nu imáni ń fọrin tiẹ̀ ebi ń kọ́yàn lọ́gbọ́n ebi ń sàlàyé fúnyàn ebi ń dìfẹ́ǹdì tí ń jẹ́sìn náà ni ilẹ̀ lẹ́rìí náà àmànú àwọn tí bá ń jẹ́ pé òní ẹ̀sìn àwọn kọ́ tábà lórí ẹ̀sìn àṣọ nǹkan ń pè lórí ẹ̀sìn lónìí báyìí o tí ń jẹ́ pé fìlàkì kọ́ òní ẹ̀sìn ni mọ̀ntọ́nà ọba ń sọ àwọn bá ń bẹ nínú orin wọn inú àmì pé imáni ń bẹ nínú orin wọn ni pé wàá nílò sọ́ọ̀lì iṣẹ́ dáadáa tí ó pọ̀ nù tí wọ́n ń ṣe níṣẹ́ ní àbáde iṣẹ́ dáadáa kò ní mú sọ̀sọ́kúsọ kò ní rí kúwì ọ̀dọ́jọ́ mú lọ́wọ́ kẹlẹ́ ìgbé wọn kọ yàn ní kẹ́mọ́yà sí fìrí má ìgbà tẹ́ bá nídìí àti kọrin nìkan ni ó kọ láti lè defend ẹ̀sìn ṣàlàyé ẹ̀sìn àbí describe personality wọn tí ò tafẹ́ sí àbí ìsọ̀nkan àmì ìgbọ́ká lórí ọ̀rọ̀ lọ́sẹ̀ bẹ́ẹ̀ ẹ̀mí dáadé sọ lára lọ́wọ́ àti sọ̀rọ̀ lónìí sọ̀rọ̀ pa politics abẹ́ẹ̀kọ́ ni ọkọ̀ yẹn a lè sọ lónìí kò yẹ so sòkò sí tó ní ká mọ́ kọ̀wé orin náà nígbà tí mẹ́rin bá ti jẹ́ gáìdì wa ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ wa orin kọ́ ló kọnu gbèsè ayé wa ìgbà tá a ní bùkátà sí náà là ń wí ìrántí ọ̀rọ̀ ló pọ̀ jù nìkíni nínú ọ̀rọ̀ wa ọ̀ǹtọ́sọ̀rọ̀ mi bá àdì máa ń rò yìí mú wọ́n tún máa ń forí wọn dìfẹ́ǹdì ẹ̀sìn dìfẹ́ǹdì àwọn tó dàbò sí lọ́sìn wọ́n àwọn èyí òun àwọn kọ́là bàrí àwọn náà sì pọ̀ bí nù sàádà nàbà Muhammad sọ̀sẹ́lẹ̀ lábígbà náà lábígbà náà ga a máa máa máa ìrùsọ́ọ̀tì àwọn sàábé káfóró ní ìjà fẹ́sì ẹgbẹ́ orí ààrẹ mi sọ fún àbábà Hassan ibn sàábé fún ìwà ìdáǹbẹ lójú ogun tí Abu Sufyan àti mọ̀gẹ́rẹ́ tí ń forí rẹ̀ bú ànábì tí ń forí rẹ̀ bú àwọn mùsùlùmí níbi sọ fún Hassan pé yá máa kọrin fún náà dá padà wá kọrin ni wọn náà kọrin ti fún un léṣi sọ̀rọ̀ àṣàlù wọn kọ́ni tó pọ̀ inú tí wọ́n kọ́ lóyún láti lè fi dìfẹ́ǹdì ànábì wípé àjọ́ta muhammadan fa àjẹ́bùtù ànhu ìwọ́n bú muhammad nítorí pé àmọ́ kọ́ fa àjẹ́bùtù ànhu èmi náà kọ́ni ní mo ti fọ́ ẹgbẹ́ fún ọ lẹ́sìn báyìí ìfìfẹ́ fún ọ lẹ́sìn mi ò lè ti káwọn ìyẹn bùnmi lówó wà ń dà lọ́yìn fi ìdákẹ́lẹ́ jẹ́ sáà ọlọ́run ni ó sọ mí lẹ́sàn-án. وإن أبي ووالده وعرضي لعرض محمد منكم وقاء هو أساني إمي أسان mo fi bàbá mi bàbá bàbá mi àtẹ̀mí gan mo yọ̀ǹda kí n tí ó bá ṣẹlẹ̀ sí Muhammad kó ṣe fáwọn ẹ lè bú bàbá mi kí n má dìfẹ́ǹdì ẹ̀ ní ojú ọ̀nà tí n lè dìfẹ́ǹdì kí ni adágbàfẹ́lá àtẹ̀hàjúhu fẹlẹ́sẹ̀lẹ̀ òbí kò fẹ́ ọ̀ ń bú màmá fẹ́ bẹ́ẹ̀ ni wọ́n bú ànábì sẹ́gbẹ́rẹ̀ yẹn méjèèjì fàṣàrò kò máa lè xèyí kò máa lè fi dáwò nítorí ká ṣe pé láàrin ẹ̀yàn méjèèjì ẹnìkan bẹ ní bú ni láàrin ẹ̀yàn méjèèjì ẹnìkan bẹ ní eré ni ó yẹ ká bẹ ní bú yín ká fi ṣe pàṣípàrọ̀ ká fi dìfẹ́ǹdì fún kí ni fẹ́ni eré ni wọ́n ní bú yẹ ká máa sọ́mọ́ ọmọ káàkiri ọmọ àdìgbọ́ máa jẹ́ kí ni ti yọ́ọ̀dù fún mi. ẹni wá gbọ́ wá ní tí mo sọ àmẹ́gbé olùdìfẹ́ndì ànábì pẹ̀lú orin mi ó lè dìsá ní sọ́ọ̀rì mú ńlá àìbàtì ìhì wọ̀ bá rí lẹ́tù kẹ̀dẹ̀rù ó dìlà o mo ti sọ orin ẹnu mi mo sọ di gẹ́gẹ́ bí ìdà tí màá fi dìfẹ́ndì Muhammad tí màá fi dìfẹ́ndì Islam mo sọ tí mo ní nínú màlọ́gbọ́n tí màá fi kọ́ni tí màá fi jẹ́ pé Islam ní màá fi dìfẹ́ndì ojú ànábì ni àfáwà Hasan kí ni ni wọ́n ní ń kọ́ ni ànábìsì ni máa kọ́ lọ nítorí pé ntí ń rí ń kọ́ ntí fi ń defend islam rẹ̀ nínú àwọn akọrin tó kọrin tí wọ́n fi dìfẹ́ǹdì islam lójú àti ìsọ́lá káàrin bùmárì ibùdó sùhẹ́rì akọrin ànábì ni ó kọrin ó yin ànábì ó ní islam lójú ànábì ànábì ò ní ìwọ̀n bẹni tó lọ́wọ́ bá sọ ànábì sílẹ̀ kọ́mọ kọ́ni káàrin bùmárì akọrin ni tó náà fi orin tó kọ́ obìnrin ànábì obìnrin islam obìnrin dìbẹ́ẹ̀dì islam inú wọn afọ abúlé ọmọọrọ wa náà wọn sàn abẹ́lẹ̀ àwọn tá à ń sọ yìí tí wọ́n jẹ́ pé láyé ànábì ni wọ́n ti máa ń fi orin dìbẹ́ẹ̀dì islam kọ́ra bàbá yìnyín tí bá ń kọ ní jẹ́ orin ọgbọ́n tí ń so orin ebúdá òyìnbó ti káàkiri lónìí yìí islam ò ní a máa kà kò ní a máa kọ́ kò ní a máa ké lẹ́bi náà a máa lísìn sáwọn orin ọgbọ́n jọ́ mi kódà kó jẹ́ orin kèfèrí lẹ́bi ni kó jẹ́ kó jẹ́ orin kèfèrí tí èso orin tá à ń fìlú kọ lọ́dọ̀ Muhammad sallallahu alaihi wa sallam wọ́n kọ bí sísá àbí kanjọ́ kan àmọ́ bí sọ̀rọ̀ ìdá ń pèsè àbí náà. lábára kan wá ń bẹ sáńpé ní Umayya ibn Abi Salt Umayya ibn Abi Salt akọrin lágbára ó mú orin kọ́gán ọgbọ́n nù orin rẹ̀. bí sọ̀rọ̀ ìdá wá ní òun bẹ pẹ̀lú àná àwọn jọ lọ lẹ́yìn wá ń bèèrè lọ́wọ́ àwọn pé ta nínú yín tó ní tó há sórí díẹ̀ nínú ọyọ ìmáyà ọmọ sọ́ọ̀sì ẹ̀láfi ìmáyà kèfèrí ni wàsíwá wà kọ́ni ọgbẹ́ ni tí yẹn máa wá bọ́ kọ́ nínú tí ọba kọ́nu ni àfọwọ́ amúgbọ̀n máa ṣèlérí wá ní ànábì sí ìbílẹ̀ àwọn jọ́ yẹn ni wọ́n ní sẹ́yìn lẹ́nìkan ní bẹ́ẹ̀ bẹ́ẹ̀ tó há díẹ̀ nínú orin ọ̀máyọ̀ ọmọ àbó sọ́ọ̀tù ọ̀dà ọlọ́ha àmọ́ha lọ́nà yìí ní àkàdé ẹ̀ lọ́bẹ̀ ti gbọ́ ọlọ́wà ká ẹ̀yọ̀ kẹfà nàbì nígbà tó ń ka ilé orin ẹ̀yọ̀ kẹfà nàbì àlẹ́bẹ̀ yìí kàṣí olókè ẹ̀yọ̀ kàṣí yìí kàṣí olókè lọ́bì ní kò máa kàṣí kó ohun ọmọ tó ń ní ka ọ́ndẹ́ẹ̀dì fún àlẹ́fọ̀sọ́lá tó ń ka ilé kíni ilé orin ọ́ndẹ́ẹ̀dì nínú ilé orin ọ̀máyọ̀ sọ́ọ̀tù fún àlẹ́bì èyí káàdì náà bí máa ń wí pé á kò mọ yá èmi kí làákàyè tó tí làákàyè yẹn kú dé díẹ̀ ló kú bá sílámù tí àwọn tí àwọn adíkà nínú orin rẹ̀ yìí àwọn ọ̀pọ̀lọpọ̀ tí sílámù wá kúgbẹ̀ sí ni pọ́blẹ́mù àyègbà sílámù nìkan láfi ní pẹ́ẹ́nì kí ni ó sùn ní. Nàbí ó sọ ọ́n sàábẹ́ ń jọ́kọ̀ wípé àṣìdákù kẹ́límẹ̀tì ń àwọn akọni máa ń kọ́rọ̀ wọ́n sì máa ń sọ̀rọ̀ ní àwọn ọ̀rọ̀ tí mo gbọ́ kákọ nìkan tó sì jẹ́ òbòdodo òun lọ̀rọ̀ kan tí làbí ìlú kan tí alákùnlẹ̀ṣẹ́ iná kọlọ̀lọ́ àbátìlù tó lọ sógun tó ní làbí ìlú sọ nínú rẹ̀ pé aláẹgbọ́ òkúlùṣẹ́ gbogbo nǹkan tí bá ti ń bẹ láyé máa kọlọ̀lọ́ tọ́lọ́wọ̀n bá ti fi mẹ́ bàtìl ìrọ̀lẹ́ ọ̀kúlù nàíní láàmà hàárẹ̀ tàzà gbogbo tí bá ń jẹ́ gbádùn láyé ìgbádùn tẹ́ḿpúrárì ni ní ó padà lọ ẹni tó kọ orin yìí kèfèrí ni kò bá sùlámù àbẹ́bí wa ni akọrin tó kọ orin omi ọgbọ́n ló kọ ṣùgbọ́n yẹn bá kọrin tí èso orin rere orin ọgbọ́n tí fi ń kọyàn lẹ́kọ̀ọ́ kódà kó jẹ́ kẹ́ni tó kọ́ ọmọ jẹ́ mùsùlùmí ìsìláàmù ní ká má fún orin náà sọ́gbá kò sínú ọ̀nà orin tọ́lọ̀ ń sọ kò sínú ọ̀nà orin tí a nìyà kòrónà mẹ́lẹ́ yẹ fàálù wọ́n yìí wá túnmọ̀ pé àwa ní nǹkan kan lórí bí kíni bí omi lọ́wọ́ tó wá àti láì ẹlòmíì wá àti two hours kò ní ṣùpá nìyẹn ọ̀rìn hóhùn náà ni hóhùn náà ni hóhùn náà ni yóò náà léwu lẹ́yìn láàyè àmúlẹ́ àdókùn jáwófàwó kọ́í á yẹ̀rí tẹ́nìkan nù yín bá lè jẹ́ pé èébì ló kún ikùn rẹ̀ tí ń pọ̀ dá ó dáa ju ká ní kò sí nǹkan ńlá ká yẹ jọrin lọ ká tó wá sọ àwọn orin bú orin tí ò ní wà tí ò tí ò mú tí ò mú mòró wà dídé irú àwọn orin nǹkan là ń sọ irú àwọn orin tí ń bẹ láwùjọ èyí dandandan pẹ̀lú ìsìláàmù tí ìsìláàmù náà ni àbẹ́ ìdí wọn ti ẹ pẹ̀lú ìsìláàmù tẹ́lẹ̀tẹ́lẹ̀ kìí ṣe ìran orin táwọn sọkọ wọn o orin làákàyè orin tí yege káàfin tí ó máa máa wa àwọn eléyìí lọ́wọ́ bá ilẹ̀ lẹ́bíìnà àmàlú àfàwọn tí ń jẹ́ kí akọni ni wọ́n bá ìmánì ń gáìdì wọn wọ́n á nílò sọ̀rọ̀ hàt akọni ni wọ́n ikọ́ ní ò bá ìṣe dáadáa lọ́wọ́ wọn lọ́wọ́ àtẹ̀sílọ̀ ni wọ́n kò ní ká má máa ṣe ìrántí ọlọ́run wọ́n ń tọ́sọ̀rọ̀ mi bá àdìmá ni wọ́n kò ní tí àsìkò ìsìn. àwọn ìjọba ìgbà míì ń bẹ orin iṣẹ́ tí ó ṣe fẹ́ sí ni ju iṣẹ́ kí ni iṣẹ́ ẹ̀bá lọ tí orin lọ́ọ̀kà ọ̀wọ̀ tó sọ ló ti gbà pa àwọn mùsùlùmí papọ̀ táwọn ará mẹ́ta wa ń bú ànábì àbúṣe yánu ń bú ànábì pẹ̀lú omi lẹ́yìn wọ́n sọ fún àfáà wa Hassan pé wọ́n dá ọ̀nà fún ọ lẹ́sìn níbo ni lọ́ba bàbá ṣèdíkù pé kó pàtẹ wọn fún ọ òun mọ̀tẹ̀ dáadáa pé kó pàtẹ wọn fún ọ kó sọ àwọn bíi àwọn tí a ta lè bú lára wọn kó pa á bọ̀ wọ́n wá kọ́ lóyún àbáwọn fẹ́ wọn lọ bá wọn ṣèlú àwọn kọ́ wọn àwọn ahùn orin jáde kí ó pa mọ̀ọ́rọ́ àwọn ọ̀tá èébú lásán ó ka mọ̀ọ́rọ́ àwọn lára wọn lè jàmá àwọn tó wá kàrà wọn mú dáa jáde ohun àwọn kàn ṣe iṣẹ́ táwọn olùsọ̀rọ̀ láti lè fi bú àwọn kèfèrí láti lè sọ tí ń bẹ lára wọn nínú ìwáyé hadith kan náà fáwọn kò fẹsẹ̀ nílẹ̀ aláàbí wọn sọ fún ṣùgbọ́n pé sọ́ńtọ́ bá lè sọ nípa wọn tó fi jẹ́ kí ara wọn kó wálẹ̀ lakin la tasubbu àbá àwọn ummahat má bu àbá wọn o má bu ìyá wọn o gbogbo nǹkan sọ tí ń bẹ láyà wọn aláàlébù táyé mọ̀kẹ́yìn náà tẹ̀ ń bú yàn àtẹ̀ wọ́n tiẹ̀ sọ má fi bàbá lẹ̀ tìyá lẹ̀ wọn náà o lè sọ tó sọ nípa àwọn ọ̀tá sílá nípa àwọn tí o fẹ́kẹ́ sin ọlọ́run gidi kó gbérí sọ sí ní tìǹbì lára wọn kò ní di èébú ara kò ní di mi kò ní di èébú mi èébú tí ó jẹ pé wọn ò ní lé eléyìí tí kéjì sí ní Islam ṣùgbọ́n àwọn akọni báyìí káfọ́ni tí wọ́n fi ṣe ìdìfẹ́ǹdì ẹ̀sìn bí dòní olónìí wọ́n lè ṣe gẹ́gẹ́ àwọn ìkẹ́kẹ́ bú ànábi pé ah, ọgbọ́n àbájú tó ṣe bí ó ní lásán lọ́kàn kọ́ lọ́ọ̀sì náà pé ẹni tọ́ra bí yòókù ṣe fún ní ń bẹ ní ìbádà láàníyàn tó bá fi ṣé bá ni ẹ mo fẹ́ dìfẹ́ǹdì ọlọ́run fún wa sábà sábà lè jagun mọ ogun ọ̀rọ̀ ọ̀gánájẹ́mẹ́ bẹ́ẹ̀ lọ́kọ̀ọ́kọ̀ àwọn sàábì àbáwá kábí malik wọ́n wà ní àwọn tí wọn ò padà bá tàbí òkúta tọ́lọ̀ ń bínú sí wọn eléyìí kò sínú àwọn àrùn akọrin tí ayé àyè ń bá rí àwọn ń bẹ nínú àwọn alimusitaf náà àwọn tá a yọ kó nínú àwọn alimusitaf náà minhum illa alladhina amanu wa aminu salihati wa dhakaru Allaha kathiran وانتصروا من بعد ما ظلموا ولن وسيعلم الذين ظلموا أي منقلب ينقلبون ọgbọ́dọ̀ sí jùkúlẹ̀ máa wú ọ̀rọ̀ ní lọ fúrí ọ̀pọ̀ àlọ́ já síbi tábù sí rí máa wá payback ayẹ mọ̀nfàlẹ̀ kí yẹn nfàlẹ̀ tó kò síbò mí míì téèyàn lè sálọ pẹ̀lú àbòsí ntọ́ pè ní kéèyàn má ṣe àbòsí kódà àbòsí ní ẹsẹ̀ ọlọ́mọba àlekẹ́ọ́lá sílẹ̀ ní ìgbẹ̀yìn sọ́ọ̀tù sọ̀rọ̀ ẹgbẹ́ Allah subhanahu wa ta'ala fún wa ní àgbọ́yé ìtì ìbẹ́nu rẹ̀ nínú àwọn òfin nínú àwọn ẹ̀kọ́ ó ti kó wúlò fún aláyàtọ̀ kìyàmà هذا وصلى الله وسلم على